العقوبة من أمر بمعروف أو نهي عن منكر باب تجليث عقوبة من أمر بمعروف أو نهى عن منكر وخالف قوله فعله باب باب تجليث عقوبة من أمر بمعروف أو نهى عن منكر وخالف قوله فعله ojúpọ̀nà eléyìí tí a tún fẹ́ máa gbé ẹ̀wò yìí o náà ni ojúpọ̀nà ilé kókó ìjìyà ìyà tó le tó nípa tó ń bẹ fún man amaro bi ma'ruf ẹnikẹ́ni tó ń pa àwọn èèyàn láṣẹ dáadáa àwònáha àmùnkárín àbí ó ń kọ ìbàjẹ́ fáwọn èèyàn eléyìí ò da ẹ má ṣe eléyìí ò da ẹ má ṣe ẹnu rẹ̀ náà láti ń gbọ́ ṣùgbọ́n wà khalafa qawluhu fi'la ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó sípa ó yàtọ̀ ṣiṣẹ́ ọ̀wẹ́ ìjìyà tí ń bẹ fúnrú àwọn ènìyàn bẹ́ẹ̀ bó ní ìjìyà yẹn bó ló ṣe nípọn sí abẹ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kó ṣọ́ wa níbi àdánwò kí ọ̀rọ̀ wa kọ́mọ tako iṣẹ́ ọwọ́ wa afọ́wà al'imam annawawi rahimahullah walakod ahsan al'imam wa ajada fi tabwib wa fi tartib tàbá wo bí wọ́n ṣe to àkọlé báàbù báàbù lábẹ́ tí wọ́n ń kó àwọn àhàdíìtì ẹ rí i pé a gbà pé lódodo tíra Riyadu Salihin ìwé ìmọ̀nà ìwé ìtọ́sọ́nà òun ló jẹ́ kò yẹ kó pa sófo nínú mọ́ṣáláṣí kò sì yẹ kí ìdílé mùsùlùmí kankan kó ẹ̀ nǹkan tó burú jáì òun náà ni ká dé ìdílé mùsùlùmí ká má rí kọ́pì nínú ilé wọn nítorí pé tíra yìí ọlọ́wọ́n bá fi àlùbáríkà sí púpọ̀ àfọwà Imam Nawawi tí wọ́n kó àwọn hadith yìí jọ wọ́n to àwọn hadith yẹn tẹ̀léra wọn ní títò tẹ̀lé pé wọ́n fi ń ṣe wáàsí fún wa ni ẹ rí i pé báàbù tí a kà kọjá òun náà ni báàbù amúrí bil ma'ruf wa nahayi anil ojúpọ̀nà ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ká sì máa kọ ìwà àbàjẹ́ fún wọn abẹ́ẹ̀kọ́ eléyìí àṣàlàyé fún wa pé iṣẹ́ àwọn iṣẹ́ gbogbo èèyàn ni pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ ọ̀rọ̀ tó wá tẹ̀lé báàbù tó tẹ̀lé báàbù ọ̀hún òun wá léwu púpọ̀ ju báàbù àkọ́kọ́ lọ torí wípé ẹni tí ò mọ àìdá láìdá tó wá ń ṣe bọ́lọ̀ wọn bá jẹ níyà ìyá rẹ̀ yóò fúyẹ́ ju ẹni tí ó mọ̀ tó ṣe pé òun náà ni ó ń sọ fáwọn èèyàn wípé nǹkan yìí àti ìjìyà tó ń bẹ fún ẹni tí ó mà tó ń pàṣẹ dáadáa tó sì ń kọ ìwà àbàjẹ́ ṣùgbọ́n òun gan dáadáa yẹn kò ṣe ìbàjẹ́ tó ń sọ pé kò dáa fáwọn èèyàn yẹn iṣẹ́ tó ń ṣe gan nìyẹn eléyìí ó ní í ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá jẹ́ àfa àbí gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn báàbù yìí báàbù aw mas'alatun khatira akhtaru ma takun ó léwu púpọ̀ ó sì tó nǹkan tó lè máa gbòmìje lójú èèyàn fún gbogbo ẹnikẹ́ni tí wàá yí bá ń pè ọ́ láàfa àbí wọ́n ń wọ̀ ọ́ láwùjọ gẹ́gẹ́ bí ẹni tó ní mẹ́sì ìgbà míì ń bẹ ẹlòmíà hùwà tí ò látara wípé kò mà ṣùgbọ́n kí la fẹ́ sọ lórí ẹni tó jẹ pò gan-an ní ń sọ fáyé pé nǹkan yìí ò ṣùgbọ́n náà làwọn bá nídìí nǹkan yìí wọ́n wá lè máa yọ ṣe ó fi lọ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala bó o ní ìyá rẹ̀ ó ṣe le tó níjọba ìjàlá kẹyàmà ó jẹ́ pé báàbù yìí nínú àwọn báàbù tó léwu púpọ̀ nínú kìtà tíra Riyadus Salihin òun ló jẹ́ báàbù tó lágbára bákan náà wọ́n ní taglidh al-uquba ayé uqubatun mughalladha ìyà tí yóò tún le ju tẹgbẹ́ lọ tí ń bẹ fún ẹni tí bá ń pa àwọn èèyàn láṣẹ dáadáa tó ń kọ̀wà àbàjẹ́ fáwọn èèyàn tó sì ṣe wípé n tó ń ṣe gan ó tako n ti ń sọ lẹ́nu nínú àmì òpin ayé òun náà ni kó ṣe pé àwọn tí ó máa pààyàn láṣẹ dáadáa wọn ó kàn máa sọ lásán náà ni béèyàn bá súnmọ́ wọn dáadáa ẹ̀ nírí wọn kan ṣe dáadáa yìí wọ́n máa kọ ìbàjẹ́ fáwọn ènìyàn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá súnmọ́ wọn dáadáa ẹ̀ rí i pé gbogbo ìbàjẹ́ yẹn pátá ọwọ́ wọn ló wà làwọn náà ó fi máa rí lẹ́nu wípé ilé rìpíárà tí wọ́n gbé kẹ̀kẹ́ lọ ibẹ̀ ni kẹ̀kẹ́ ti ń bàjẹ́ lẹ́nu ọ̀dọ̀ àwọn àfáà òun náà ni aburú ti ń bẹ̀rẹ̀ lẹ́nu minhum yabda'u tabda'u fitna wa fihim ta'ud fìtínà ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ọ̀dọ̀ wọn náà sì ni fìtínà ń padà sí nínú àmì òpin ayélélé ọmọ ilé kéwú níbi tí èyàn ti ro kan aburú rárá wọ́n kà á wọ́n kà tawhid wọ́n hadith wọ́n kà tafsir al wọ́n ka mustalahu hadith wọ́n ka hadith wọ́n ka usulul fiqh gbogbo ẹ̀ ni wọ́n ka ṣùgbọ́n aburú tí ò yẹ kẹ́ gbọ́ láyé ẹ̀ mà kẹfẹ̀rẹ̀ láàrin wọn sì ni tí wọ́n bá ní kẹ́ni yẹn náà bọ́ tako ṣe wá náà sọ nípa àwọn kan yóò dá so nínú àmì òpin ayé nìyẹn òkun eékùn kó ní ó má manú àtọkùnrin wa àtobìnrin wa àfọwọ́ Imam Nawawi aya alquran tán kọ́ mú wá lábẹ́ yi yìí aya yi ọlọ́run dojú kọ àwọn yahudi ni ọlọ́run kọ àwọn yahudi àwọn jew ṣùgbọ́n àwọn afọ́nímọ̀ tafsir wọ́n jẹ́ kó yé pé aya yìí ṣe ń bá àwọn yahudi wí bẹ́ẹ̀ náà ni ó bá gbogbo ẹ̀dá gbogbo ẹnikẹ́ni tó bá ti mọ̀ tí kò yí lo tó mọ̀ yẹn قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قال ربنا أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون قال ربنا أتأمرون الناس بالبر سي ما قوانين لا شيء دا دا نبي وتنسون أنفسكم tẹ́sí wàá gbàgbé orí ara yín wa antum tatluna al-kitab bẹ́ẹ̀ sì ni inú tòde tíà gbogbo ẹ̀ ló yé yín o ẹ máa ké ẹ máa fá gbogbo ẹ̀ ló yé yín ọlọ́ni afala ta'qilun sórí yín ò wá pè ní ṣe ẹ̀ṣẹ̀ làákàyè áyà yìí mash'unatun bitawbih wa ta'nib ó kún fún ìlàálí èèyàn àti kí wọ́n kí pàrí èèyàn fún èèyàn amsa al-istifham tó wà ń bẹ̀rẹ̀ pé bí ìgbà téèyàn ń béèrè béèrè yẹn kì ń béèrè béèrè istifham yẹn li tawbih a ta'muruna an-nasa bil-bir ǹjẹ́ ǹjẹ́ yẹn kìí ṣe pọ́lọ̀ ń béèrè béèrè lọ́wọ́ wa pé àṣẹ orí yín sì pé báyìí atamuruna nnasa bil bir ǹjẹ́ mọ̀ pa àwọn èèyàn láṣẹ dáadáa gbogbo dáadáa pátá lẹ́ ń sọ fún wọn ẹ̀ ń pa wọ́n láṣẹ ẹ̀ ń pa wọ́n láṣẹ al'amuru una al'unaka farko bẹ́ẹ̀nà al'amuru wa da'awa na'am ìyàtọ̀ ń bẹ láàrin pípàyàn láṣẹ àti dáwà al'amuru bil ma'ruf òun náà ni kéyìn ó dojúkọ ẹnìkan báyìí kí wọn pe lágbájá mo pa ọ láṣẹ máa kírun amúrù nìyẹn ṣùgbọ́n dáhàwà èèyàn kì í dojúkọ ẹnìkan èèyàn sọ generally irun sísí pàtàkì ẹja máa kírun ìyẹn ni dáhàwà ṣùgbọ́n amúrù ó dojúkọ ẹnìyẹn báyìí pé máa ṣe nǹkan báyìí lágbájá ọlọ́run atamuruna nasa bil bir ẹ̀yin lè ń pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ wọlé lọ bá wọn ẹni lágbájá kò mutí lágbájá kò gbúdọ̀ lágbájá kò kúrọ́ lágbájá kò gbúdọ̀ ṣùgbọ́n tó bá pàwọ́ àtẹ̀yàn pọ̀ àfà ìwọ ló lùyàn jìbìtì wàtánsàwọn àǹfọ̀sàkùn ọlọ́run ní èsì tó ṣe pé ẹ gbàgbé orí ara tiyín ẹ̀yin ò lò nǹkan yẹn ẹ máa sọ fáwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin ò máa lò lẹ́sìn ẹ̀yin na kíw ẹ̀mọ sọ́rùfù ẹ̀mọ náwó ẹ̀mọ tafsir ẹ̀mọ hadith antum tatluna al-kitab ẹ̀yin lẹ mọ ìwé ọlọ́run ká ẹ̀ ń ké afala hada afala ta ti e lọ́pọlọ ni torí pé tọ́pọ̀ ń bẹ fún yín ya yẹ pọlọ yín yẹn tẹ́ ẹ fi kọ́ ẹ̀kọ́ yẹn tẹ́ ẹ fi mọ̀ yẹn ó pọlọ yín ó sọ fún yín pé n sọ ó yẹ kó dọ́gba pẹ̀lú iṣẹ́ ẹ̀wù tọ́lọ̀ fi parí ẹ̀ afala tààkìlù áyà yìí nínú àwọn áyà èyí tí ọlọ́run ọba tó fi dẹ́rù bá ni lérí ẹ̀ṣẹ̀ tó ń bẹ níbi kéèyàn ó sọ dáadáa ṣùgbọ́n kéèyàn má ṣe kéèyàn kọ ìbàjẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n gan ó ní bàbá àsàlẹ̀ níbi ìbàjẹ́ nasalullah salama wa qala ta'ala ọlọ́run tí ọlá rẹ̀ ga tó sọ láàyè mí náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ya ayyuhal ladhina amanu ọlọ́run mo pẹ̀yìn tí ẹ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lima taquluna ma la taf'alun èé ṣe kí ló dé tó ṣe pé ntẹ́ lè ń tẹ́ máa sọ lẹ́nu lima taquluna ma la tafalu ń tẹ́yìn náà ti mọ̀ pé ẹ̀ ní í ṣe ó lẹ́ ń sọ lẹ́nu àbí tó ṣe pé ń tẹ́ ń sọ lẹ́nu fáwọn èèyàn dáadáa tẹ́ ń sọ fún wọn ma la ẹ̀yìn náà ẹ̀ ṣe ọlọ́ni kabura maqtan ó tóbi ní tó bí ọlọ́nu maqtan tamiz ó tóbi ní tó bí ọlọ́ọ̀nú nínú àwọn nǹkan tó bí ọlọ́ọ̀nù tó bí pọ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tó tóbi nínú tó bí ọlọ́ọ̀nù òun náà inda Allah lọ́dọ̀ ọlọ́run náà ni kó ṣe pé ẹnu yín ni wọ́n ti gbọ́ dáadáa ṣùgbọ́n yìí ṣe dáadáa ni wọ́n ti gbọ́ pé ẹ ṣùgbọ́n díẹ̀ yẹn yìí náà wà ó bí ọlọ́run ọba nínú púpọ̀ sí ẹnikẹ́ni tó bá ẹ rí pé àwọn àyà yìí kò sí ẹni tí àyà yìí sẹ́wò má tó tó ẹni tó jẹ́ àfa àbẹni tó jẹ́ ẹnikẹ́ni gbogbo àyà yìí sórí ṣùgbọ́n ìṣesí ẹ̀ ó takò gbogbo afa ló gbọ́ àyà yìí yé báyìí gbogbo ọmọlékéwò ló gbọ́ àyà yìí yé yẹ káwùjọ ó bàjẹ́ bó ṣe bàjẹ́ lẹ́nu àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń kẹ́fìn rẹ̀ láàrin àwọn tó jẹ́ àfa àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń kẹ́fìn rẹ̀ láàrin ọmọ ilé kí tán sọ̀rọ̀ àwọn di ọmọ skul rádaràda láàrin ọmọ ilé kí kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé àjàgẹ́rù tó ti rù lérí ọ̀ràn ti wà lọ́rùn ẹ tó o lè ti fẹ́ sọ ìyẹn wà máa ṣe màlẹ́ ni pé sọ́pọ̀lọpọ̀ àwọn afá mi ò kálẹ̀ yìí ẹ máa ṣe mà yóò máa yà yín lẹ́nu gbogbo tẹ́ ń sọ fún wa pé kò dáa yìí náà ẹ̀yin náà la bá ń di ẹ̀bà gbogbo ìtẹ́ ń pa wá láti ká máa ṣe ẹ̀yin eṣe kabura maqtan inda Allah an taqulu la taf'alu eléyìí ọjọ́ ẹni gbúdọ̀ máa fi yẹra rẹ̀ wò ní gbogbo gbà pé ǹjẹ́ ní tí mò ń sọ fáwọn èèyàn wọ̀nyí ǹjẹ́ mi náà ń ṣe bí ǹjẹ́ ní tí mò ń ṣàlàyé fún ẹ pé kò dáa sẹ́mi náà jáwọ́ ń bẹ̀ òkun ekun kò ní ọmọ manuel aya Qur'an lélẹ̀ wakola qala ta'ala ikhbarun an Shu'aib sallallahu alayhi wa sallam kò sí láàfin bẹ́ẹ̀ ẹ lè lè sallallahu alayhi wa sallam náà fáwọn anábì ọlọ́run tó kù ẹ lè lo alayhi salatu wa salam ẹ lè lo fáńdà muhammad sallallahu alayhi wa sallam tó o bá bá pàdé bẹ́ẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀. anabi shuaib ọlọ́run bá ń fún wa nírò nípa anabi shuaib ìgbà tó pe àwọn èèyàn rẹ̀ títí títí títí tó bá wọn sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n dágun láṣì ó wá sọ fún wọn wípé ọlọ́run ní ọlọ́run wá mú ọ̀rọ̀ tí shuaib sọ. أعوذ بالله من الشيطان الرجيم وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه ó ní ṣe eré mi ṣùáìb kò sí nínú èrò mi ma urid kò sí nínú tí mo gbà lérò an ukhalifakum kí n wá yapa yín ila ma anhakum anhu kí n yapa yín láti lọ máa ṣe nǹkan tí mo kọ̀ fún yín pé kẹ́ ẹ má ṣe yẹn kò sí nínú èrò mi kó jẹ́ pé torí pé mo fẹ́ máa ṣe ni mo fi ní ká ẹ má ṣe ṣé ẹ lò pé ẹlòmí ń bẹ ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí ó fẹ́ lé kúrò ń bẹ kóun lè ṣe kiri o kóun lọ ṣe ni ó fẹ́ lé kúrò ń bẹ torí kóun ṣe kiri o kóun lọ ṣe nǹkan yẹn ni Ànábì Ṣuaibu ní rárá kò sínú òṣèṣe tèmi tí n bá ní ẹ má mú tí ẹ lè rọtí lẹ́nu tèmi náà tí n bá ní ẹ má ṣe sìnà ẹ lè rémi náà díẹ̀ tí n bá ní ẹ má jalè ẹ lè ká nǹkan oníkàmẹ́mi náà lọ́wọ́ tí bá ní ẹ má lu jìbìtì ẹ̀ níbí mi náà ń bẹ̀ tí bá ní ẹ má parọ́ ẹ̀ níbí mi náà ń bẹ̀ rọ pé wà má uridu an ukhalifakum ìlà má anhaakum anhu kò sí nínú èrò tèmi kí n wá yapa yín níbi nǹkan tí mo kọ̀ fún yín kí ni tó máa yapa yín yẹ̀dá títí tí mo ní kẹ́ ẹ má ṣeun kí n wá yapa yín kémi ò lọ máa ṣe ń tèmi ànábì Ṣuaibu ní kò sí nínú èrò mi so ìyẹn túmọ̀ sí pé àwọn ànábì ọlọ́run wọ́n mọ́ kúrò níbi ọ̀ràn tó wà nílẹ̀ ọlọ́run jẹ́rìí àwọn ànábì ọlọ́run èyí tí wọ́n bá ti ń sọ náà ni wọ́n máa ń ṣe ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ni kéèyàn ó máa ròyìn àwọn ànábì ọlọ́run pẹ̀lú àwọn ròyìn ìbàjẹ́ gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ń ròyìn ọ̀kan náà àwọn ànábì ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbà tí wọ́n lọ sí ọ̀kan náà àwọn ojú ogun àwọn nǹkan ọrọ̀ ojú ogun tán kó bọ̀ nǹkan kan bá sọnù wọ́n bá wá kankan tì bẹ́ẹ̀ kò pé gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní wà níbo ni ó wà bọ́ sí ọwọ́ ta ni ó wà wọ́n bẹ̀rẹ̀ sí ní wà àwọn mùnáfìkì wọ́n bá ń sọ lẹ́yìn pé ni ó mọ̀ àwọn èèyàn ń bà ọ̀jẹ́ lẹ́yìn ọ̀wá ń bínú ọ̀ ní wọ́n máa sọ tí wọ́n anabi muhammad sallallahu alayhi wa sallam tó mọ́ níwà níṣe sí amúnáfíkì ń lọ sọ pé anabi ní ọlọ́mù ọlọ́run sì torí ẹ̀ sódìdí àyà Kùránì kalẹ̀ ọlọ́run ni màá kánà lè nàbí yìn an yagul wa man yaglil ya'ti bima galla yawm al-qiyamah màá kánà lè nàbí yìn an ọlọ́run ni láéláé kò lè ṣẹlẹ̀ kò tọ́ sí ẹnikẹ́ni nínú ẹ̀ta lìnàbí yìn yìn nàkàrà ẹnikẹ́ni tá a bá pè lánàbí ọlọ́run láíláí kò lè mú kan mọ́kan láíláí kò lè síbẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá mú kan mọ́kan tó bá dijọ́ gbèdé àlùkìyàmà tó mú mọ́kan yẹn yóò mú wá lọ́dọ̀ ọlọ́run dijọ́ gbèdé a gbọ́dọ̀ ròyìn àwọn ànábì ọlọ́run pẹ̀lú ìròyìn ìbàjẹ́ àgbúdọ̀ ròyìn wọn pọ̀rọ̀ wọn ìṣesí wọn takò ọ̀rọ̀ tí wọ́n ń sọ àwọn nàṣọ́ra ni wọ́n máa ń ròyìn àwọn ànábì ọlọ́run pẹ̀lú oríṣiríṣi ìròyìn ìbàjẹ́ wọ́n lè lánàbí ọlọ́run lọ́dọ̀ tí wọ́n mutí wọ́n lè lánàbí kan mutí yóò bá wọn ọmọ rẹ̀ sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ falẹ̀ yá tóbi la àwọn ànábì ọlọ́run wọ́n mọ́ kúrò níbi eléyìí kásì kọ́rọ̀ sì máa tako kíṣe sí tako ọ̀rọ̀ ẹnu àwọn ànábì ọlọ́run mọ́ kúrò níbi eléyìí lọ́lọ́wọ́n bá fi sọ̀rọ̀ nípa ti ànábì Shu'aib alayhi salatu wassalam wal hadith lábẹ́ báàbù yìí hadisi kan ṣoṣo òun náà ni àfáwà al-imamu Nawawi hadisi kan péré ló mú wá lábẹ́ báàbù yìí hadisi kan oṣù ọ̀hún ó sì fẹ́ẹ̀ ṣiṣẹ́ hadisi ẹgbẹ̀rún nítorí taglidul uquba èyí tó wà mẹ́. وعن أبي زيد أسامة بن زيد بن حارثة رضي الله عنهما dọ́gba àdìsí wa òun náà ni àfàwà Usama kúníyà rẹ̀ òun náà ni Abu Zaid bàbá rẹ̀ náà Zaid náà bàbá ẹ̀ ń jẹ́ so kò sí ní tó burú ń bẹ̀ bàbá rẹ̀ ń jẹ́ Abdullah ó lè máa jẹ́ abu abdullah muhammad bin abdullah kò sí nǹkan tí fi ń ṣe yẹn tó ti yé ó lè jẹ́ bẹ́ẹ̀ àfáwà usama òun ní jẹ́ abu zaid tí í ṣe ọmọ zaid bin haritha radiyallahu anhuma kọ́lọ̀ kó yọ́nú sí àwọn méjèèjì kó yọ́nú sí usama kọ́lọ́hún sì bá yọ́nú sí Zaid torí pé sàbí ni bàbá àtọ́mà qal ó ní sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul yu'ta bir-rajuli yawma al-qiyamah fayulqa fi an-nar fatandaliqu aqtabu batnihi fayaduru kama yaduru al-himaru fi ar فيجتمع إليه أهل النار فيقولون يا فلان ما لك ألم تك تأمر بالمعروف وتنهى عن المنكر فيقول بلى كنت آمر بالمعروف ولا آتيه وأنهى عن منكر عن المنكر وآتيه متفق عليه عفوا زيد أسامة بن زيد بن حارثة وني مقبو lẹ́nu òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run sọ báyìí pé yu'ta bi rajuli yawm al-qiyamah wọ́n mú èèyàn kan wá níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah wọ́n mú dé tán bá ti mú bọ̀ báyìí èèyàn ńlá ni èèyàn pàtàkì onímímọ̀ àgbààfà kọ́lọ́n kó sọ wá ń bẹ̀ tí gbogbo ayé ń pò kìkì ẹ̀ níbi ìmọ̀ wọ́n mú dé níjọ́ gbẹ̀dẹ̀ fayulqa fin nar ọlọ́run ni ẹ sọ sínú náà subhanallah ẹni tó yẹ pé láyé àwọn ti máa sọ pé àfàìkú eléyìí ni ò ní wàlìjẹ́nà ìdí ni tó yẹ pé àkídà ahli sunna wàlìjàmáà la nudkhilu ahada aljanna ẹnu wọ aláṣọ pé lágbájá àà ọmọ àlìjẹ́nà ni automatic la a máa bẹ̀ lọ́n kó ṣe lọ́mọ àlìjẹ́nà ni a sì máa bẹ̀ lọ́n kó ṣe lọ́mọ àná torí pé ní táwa rí làwa mọ̀ ní tó pamọ́ kò hàn sí wa nípa rẹ̀ ọlọ́run mọ̀ jù wá lọ. sọ ìdí nìyí tó fi jẹ́ pé ìṣẹ̀má sọ pé òun fọlẹ́ ẹnìkan tọrọ ó fọlẹ́ ẹnikẹ́ni tọrọ o torí pé Ọlọ́run ọba nìkan lọ́mọ ẹni tó lọ́lá lọ́dọ̀ rẹ̀ o tó ti wà báyìí huwa a'lamu fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa abẹ́lọ́wọ̀n bá ń tóbi rẹ̀ kò sí wá náà ní ẹni tí ó Ọlọ́run wọ́n mú onímọ̀ dé níjọ́ gbọ́dọ̀ alẹ́ arrajulu huna bi ma'na al-alim al-kabir onímímà fayulqa fi an-nar wọ́n bá sọ sínú náà fatandeliku aqtabu batnihi tandeliku huna ay takhruj indalaka bi ma'na fatandeliku akuta akutabu batnihi akutab bi ma'na am'a àwọn ibi tí ìgbẹ́ mọ́ tí oúnjẹ máa dúró sínú tí wọ́n máa pọ̀ tí bàbá jáde ń bẹ̀ wọ́n tán bá ti sọ sínú iná báyìí iná ti ń retí ẹ̀ fatandẹ́lùkù àkùtọ́ ọ̀bùbọ̀kù nìyí ìfúnnú rẹ̀ ó sì jáde tó bá ti wọnú inú rẹ̀ ni iná ọ̀kọ̀ọ̀kọ̀ mú yóò sì wúyọ́ bẹ́ẹ̀ ìfún rẹ̀ ó sì jáde nínú náà fọyàdúró bí a bí bá tí wọ́n rìn kiri nínú náà báyìí ti ń sáré kiri ìfún rẹ̀ ọmọ wọ́ báyìí ìfun yẹn wọ́n máa sáré tẹ̀lé lẹ́yìn báyìí kàmá yàdúró himaru fi rọ́ha gẹ́gẹ́ bí ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ tí bá ń rọ kiri ká ọpọ́n lọ́ta tẹ̀síbíwì yẹn ò lè yé torí pé kò síyàn lọ́dọ̀ wa ń bè nínú ìṣesí àwọn lárúbáwá tí wọ́n bá fẹ́ lọ nǹkan hmm, tí wọ́n bá fẹ́ lọ nǹkan nǹkan yẹn sì pọ̀ kọjá tán lè fi ọwọ́ lọ ẹ máa ń ṣe bẹ́ẹ̀ náà ní India wọ́n wà á nǹkan yẹn yóò rí ríbi ti báyìí tí kìíní yẹn bá ń róòlù tán bá kó àwọn nǹkan sí kìíní yẹn ó máa ń lọ nǹkan yẹn àti lè wá yí nǹkan yẹn èèyàn ò lè máa yí téèyàn bá dẹ̀ yí yóò mú wàhálà lọ́wọ́ wọ́n wà ní kí àwọn kẹ́tẹ́ yẹn ó máa lọ wọ́n ó so kìíní yẹn mọ́ wọn tán bá ti ń pò yí báyìí kìíní yẹn ó máa yí yóò máa yí yóò máa yí yóò máa lọ nǹkan yẹn ṣùgbọ́n tí ò tí ì sí ẹ̀rọ lọ́ta tẹkinọ́lọ́jì tiwọn náà ẹ̀wọ̀n wọn náà ṣe ṣe ń báyìí àlọ́sálà ànábàá bí ṣe ń lọ kò ní kì í ṣe pé ọmọ lọ́bẹ̀ yọ ojú kan náà ni ọmọ pòyì ìfun yẹn ọmọ tẹ̀lé lẹ́yìn bí ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá ń ká ọpọ́n lọ́ta. ni ó wà nínú náà fọ̀ ẹ̀ṣẹ́ ilé àwọn tí ọjọ́ mọ ná gan tíyà ń jẹ àwọn náà tiẹ̀ yìí yóò tún kọjú ojú ẹ̀ pé ah àwọn làwọn láwọn ń jìyà nu ná tẹ́ni yìí ó tún kọjú ojú ẹ̀ gbogbo àwọn ọmọ náà bá sara wọn jọ nínú nánà ni o. fayakulun gbogbo ọba àwọn ọ̀dọ́ pé ya fulan malak afa alagbaja èé ṣe tọrọ yín fi wá rí báyìí alam taku ta'muru bil ma'ruf wa tanha 'anil munkar ìgbà tá a wà láyé ẹ̀yin yìí lẹ̀ mọ́ ń pa wá láṣẹ dáadáa subhanallah tẹ́ẹ̀sì máa ń kọ ìwà àbàjẹ́ fún wa àti ẹ̀gbá wa táwọn ọmọ kankan táwọn ń ṣe lọ́n lójú méjèèjì ṣùgbọ́n ẹ̀yin àtúmọ̀ ń rí pé ẹ̀yin dáa jù wá lọ ẹ̀yin lẹ́yìn máa ń pa wá láṣẹ dáadáa nígbà tá a wà láyé ẹ̀yin lẹ́yìn sì ń kọ ìwà àbàjẹ́ fún wa èyí ṣe tí ìyá ti gan tó tó wá ju ti tàwa lọ́nu náà ọlọ́mọ ṣe wa lọ́mọ náà fọyàkúlù bala àfọwọ́bà dáhùn pé bẹ́ẹ̀ ni àwa ṣe wáàsí apá àwọn èèyàn láṣẹ dáadáa àsìkò wà bàtẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n kúntù amúrú bìlì ma'ruf èmi máa ń pàṣẹ dáadáa ṣùgbọ́n wà láàtìhì èmi èé e ṣe wáàsí dùn lẹ́nu lóòótọ́ kò síbi tá a ṣe wáàsí dé ṣùgbọ́n gbogbo tí mo ní ẹ máa ṣe yẹn èmi èé e ṣe wa anha anil munkar mo sì máa ń kọ ìbàjẹ́ gbogbo wáàsí wa láyé kò sí wáàsí tá a ṣe wáàsí lórí ìsìná a ṣe wáàsí lórí olè a ṣe wáàsí lórí jìbìtì gbogbo ẹ̀ la ṣe wáàsí lérí ṣùgbọ́n gbogbo ohun tá a ṣe wáàsí lé lórí yẹn wà àti ìhì gbogbo ẹ̀ làwa náà ń ṣe so ìdí nìyẹn tí ọ̀rọ̀ wa fi rí báyìí lé ní kọ́lọ̀ ma ṣe ti wà bẹ́ẹ̀ muttafaqun alayhi hadisi yìí ń bẹ nínú tíra fọwọ́ Bukhari àti Muslim ní tọ̀rí kù kan náà lọ́gbà wa ń bẹ yìí àwọn sálàf tí ẹ̀mí wọn bá ti ń fì síbi ayé wọn wà lọ́ka hadisi láti ti pera wọn padà ọ̀ràn ó ní fún ẹni tó bá jẹ́ onímímọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé téèyàn bá ń ronú nípa ìyà yìí ó ní torí pé òun ẹnìkan kọ́ ọ mọ́ lo nǹkan tó mà jùmọ̀ ẹ fààyàn bẹ̀rẹ̀ ẹlòmíín bẹ in tó mọ̀ yẹn kó dá yẹn kò ní í ṣe nítorí wípé lágbájá yóò ṣe kíni o yóò sọ̀rọ̀ ṣé lágbájá yóò sọ̀rọ̀ òun ló tóbi jù ní àbí ìyá dọ́gbẹ́dà kìyàmẹ́ ẹ gbogbo àwọn ọmọ náà yẹn bọ́n ṣe pọ̀ tó lórí rẹ̀ wọn ò lè gbálẹ̀ ọ̀rọ̀ tí wọ́n tún wá ń sọ yẹn náà ọ̀rọ̀ ń gan eyín nìkan gan tó níyà fún ẹ̀ tán ìbáyìí dẹ́ sọ fún wa náà eyín nìkan kódà tí ò bá jìyà kankan ìgbà síbẹ̀yìn tẹ̀ ń sọ fún aláìsí bá jọ wà nù náà ní sí eyín gan tó ní kíni o ó tó ní àbùkù fún nínú jahannam so ìdí nìyí tó fi jẹ́ wípé n téèyàn bá ti mà tó ti yéèyàn pé ntọ́lọ́hún fẹ́ lélẹ̀ ntọ́lọ́hún ọ̀fẹ́ lélẹ̀ èèyàn kì í ti ju èèyàn wá lọ ṣe ntọ́lọ́hún ní kódà àbí láti gbéjù sílẹ̀ ntọ́lọ́hún pààyàn láti kéèyàn máa ṣe nítorí pé jọ́ta wí yìí lérí gbogbo ẹni tó bá mọ nǹkan tó sì ń sọ fáwọn èèyàn tóun ò ṣe kò lè mórí bọ́ níbi ìyá yìí illa an yasha Allah àfitọ́lọ́n bá fẹ́ fojú tó bá fẹ́ fojú fò fún lọ́yà. bẹ́ẹ̀ náà ni ẹni tó mọ àìdá láìdá tó sì ń kọ̀ fáwọn èèyàn ṣùgbọ́n gan-an òun lágbátẹrù bàjẹ́ yẹn tẹ́tẹ́ ọ̀dà ọ̀tá tẹ́tẹ́ ju ju nǹkan mi lọ. sọ eléyìí ó kún tà ń sìn o lóbi jẹ́ kíntọ́ ọba ní kọ́ ọmọ owó ìṣesí àwọn àfáà mi ó sọnù pípẹ́ lóòótọ́ afáà yẹn lọ́sọ̀bàṣì bí òun náà ń ṣe báyìí kò sí ìtọ́kàn wọ pẹ̀lú yẹn ní tí wọ́n ti mọ̀ pé ò dáa yẹn ìwọ jìnnà sí èyí tí wọ́n ti mọ̀ pọ́ dáa gbìyànjú láti máa gbé àwọn èèyàn lóhùn gbẹ sí kí wọn náà sì máa ṣe ìyẹn lèyẹn lè fi ní dàrọ́jà níwájú ọlọ́run tó ń darí kẹyàmọ́ bọ́lọ̀ ń bọ́lọ́run ṣe ṣèlérí àgbéga fún onímọ̀ tó dọ́gbà kìyàmà ìbínú ọlọ́ ìṣtàdàgàdọ̀bùlà bẹ́ẹ̀ náà ni ìbínú ọlọ́run ó ṣe le lórí ẹni tó mọ̀ tí ò lò wàhálímùn bìílmìhì làmìyà mẹ́lán mu'adhabun qabla ọba ọba dèlùwàtàn àáfà òun ní ẹni tó nímọ̀ tí ò lo ìmọ̀ rẹ̀ yẹn yọ kọ́kọ́ tọ́ níwájú ọlọ́run ọlọ́run pàdé ẹ̀ pẹ̀lú ìbínú ṣáájú ẹni tí ń bọ òòṣà gan so yẹn túmọ̀ sí wípé eléyìí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ó sì ṣẹ́wò mọ́ wa láà pàápàá jùlọ àwa tá à ń ṣàfitì ara wa sí ìmọ̀ ẹ̀sìn àbáwá tá a sọ pé àfinúfídọ̀ àfẹ́ kíw àfẹ́ kẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn ń tá a pera wa ká gbìyànjú ká jẹ́ bẹ́ẹ̀ àwa lè máa tàwọn èèyàn jẹ pa jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlè tọ́lọ̀ jẹ́ o sòdí tó fi jẹ́ pé àdìsí kan ṣoṣo tọ́wá lábẹ́ báàbù yìí gbáǹkọ́ gbèsè ni hadithun sahih mukharrajun fi sahih bukhari wa muslim hadith tó lálàáfíà hadith ta ni o abu zayd usama bunu zayd bunu haritha kò gbúdọ̀ kó nínú ọkàn rẹ kàtọ́ọ̀lì bẹ̀rẹ̀ gbogbo gbà tó o bá ti mọ ìmọ̀ kan kọ̀ọ̀rán ti hadith yẹn tó mo fẹ́ sọ fáwọn èèyàn ṣùgbọ́n sẹ́mi ti lò náà sẹ́mi náà wọ́n máa lò ó bó fẹ́ sọ fáwọn èèyàn pé léyìí ò dáa ìwọ náà ronú sí pé sẹ́mi náà sẹ́mi ò ṣe kọ̀ wá rántí hadith yìí tí ó jẹ́ ìjìyà àwọn ẹni yìí ní tó bá jọ gbà kẹ́yà bó tilẹ̀ jẹ́ pé nù àkídà ahli sunna wal jamaa tí ẹni tó jẹ́ onímọ̀ tó bá ṣe wípé kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí yàyí náà bá jẹ́ tó bá pẹ́ ọlọ́run padà mú kúrò mbẹ́ sọ àkídà ahli sunna wal jamaa ni ṣùgbọ́n kò sí tó dáa fún yàn kéèyàn ò rí direct entry sálìjẹ́ náà kọ́ ọmọ kan lọ ṣe prelim nínú nana kó tó di wípé ọ ṣẹ̀ṣẹ̀ wá wọ inú àlìjẹ́ náà kọ́lọ̀n kí ó sọ wá ń bẹ̀. kaulu tandelic àfáà gbólóhùn tandelic tí wọ́n sọ yìí nínú èdè ó dal al wọ́n ní dal èyí tí ọ̀ lọ́mọ lórí náà ń pè ní alimohumala so má lọ pè ní tansa lẹ́kù ìtumọ̀ yàtọ̀ kí nìdí táwọn afáàfin máa ń sọ eléyìí ó ní wípé bó o bá ṣe mistake ibì kan ò ní ṣe mistake ibòmí tandalik uwabidal alimohumala níbi tí wọ́n ti ń kọ́ mistakenly dọ́ọ̀tì kan lè ṣèṣe lọ kán sórí dáàlì yóò wá pè ní tansaliku so tó bá pè ní tansaliku wọ́n ti tún sọ uwabidal alimohumala ó fi lè mọ̀ wípé xata ò lọ wáyé bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ tí ó làwọn afárá tó ṣáájú máa ń kọ bẹ́ẹ̀ nítorí pé àwọn èèyàn máa ń tún kọ wọ́n ń dà kọ ni xata ò lè wáyé so bí dọ́ọ̀tì kan bá lọ wà lórí dáàlì tó bá ti rí wà bí dáàlì alimuhuma ó ti máa pè é xata rẹ̀ wà màánà ìtumọ̀ rẹ̀ tandelik bimana takhruj wal akutab al amca efun ló wáhidu a mufrọ́dù rẹ̀ kìtìbọ́n jámù rẹ̀ ní kíni o àkùtà kìtìbọ́n àkùtà fi'ilun af'al fi'ilun so ti báyìí fi'ilun kìtìbọ́n wa qad jaa ma maana qad jaa Hmm? alamatuha so àwọn afa tán bá fẹ́ sọ̀rọ̀ nípa aṣọ́rùtù wọn ni aṣọ́rùtù lugatan alama kí ni dalilu wọn wọn ni wà kọ́ni já aṣọ́rọ̀tù àwọn afa lugatan pé la aṣọ́rọ̀tù kí ni mufrad ẹ̀ tí ṣọ́rùtù ni ṣírùtù aṣọ́rọ̀tù fi'ilun afual kitibun akutan shirukun bó wáyé pé ṣọ́rùtù jáwọn rẹ̀ ní aṣọ́rọ̀tù láà ṣọ́rùtù ṣòrùtù so bó lẹ́ sọ pé alaman so nasala salama akitabu amca waaxiduha kitibun hadisi kan so tó wá lábẹ́ ṣùgbọ́n kò gbé àdéhìsì ni tó lọ kọ́ sẹ́yìn ìwé rẹ̀ tó máa ń kà gbogbo gbà kó o tó kọ́ kàǹkà kọ́kọ́ kà lọ ha sórí tó o bá ti kẹ́kọ̀ọ́ kan tó ti yí ọ o ti mọ̀ pé wọ́n ti dè ọ́ téèyàn bá wá mọ ilé ìjàmọ́ téèyàn bá mọ̀ lóbi jẹ́ pé tẹ bá rà fún súnà subhanallah ẹ ti mọ̀ ó ń súnà ilé ilé ìṣàfọ̀sọ̀rọ̀ ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àtàwọn ọmọọṣẹ́ wá síta gánagánà bí ẹni tí nǹkan kọlu ẹ ti mọ̀ gbà sí sọ ọmọ túmọ̀ ìjà afá àtàwọn wọ yẹn gan sọ ọmọ túmọ̀ yóò di ọ̀ràn dọ́gbọ́dọ́ lọ́kẹ́yàmà ẹlòmíràn máa sọ kátàkátà ní public gbogbo tí ìgbà míì yóò sì sọ̀rọ̀ tí ilẹ̀ omi gbogbo tí ń sọ yẹn òun gẹ́sẹ̀ o tó ní ọ̀dá yẹn o ó ti ẹ̀ táwọn àwọn ọmọ ajánásì mi àwọn ọmọ bá fa ajánásì kíníkà tẹ́ bá padà rí wọn tán bá sí láwà lórí wọn pọ́ǹkì ti ń bẹ lórí wọn àwọn náà sì ń já Quran níbẹ̀ yẹn ń ka Quran a lọ síbi kanjọ kan àfa kan kọ́ àwọn ọmọ akéwù rẹ̀ wá wọn bá ajánásì kankan gbàtí mi wọn bá fẹ́ fíìmù lóúnjẹ ibi tí mo fi á fẹ́ jẹun yẹn ibẹ̀ náà ni wọ́n fi àáfà látọ̀ wà tó fẹ́ ṣe wá ibẹ̀ náà ni wọ́n fi ibi tó náà ti jẹun sí tó wọ́n fún mi lóúnjẹ mò ń jẹun gbà tó ń wọlé ó ní káwọn ọmọ kí òun sì máa jẹun náà àwọn ọmọ kí òun rẹ̀ tán bá tán ṣe ṣe wá tán ni o báwọn ọmọ yẹn ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn bọ́ọ̀lù sẹ́sì kìíní kankan kan subhanallah àwọn tó ń jánásì lẹ́ẹ̀kan lójú agbo àwọn wọ́n fẹ́ lè nára wọn lórí àwọn ìwọ ni kílẹ̀ máa ń pè é ìwọ ni máa ń yù wá ní ìwọ ni kìíní kan Arsenal ìwọ ni kìíní kan àwọn tí wọ́n ka Kùránì tán níta ń bẹ̀ yẹ gbogbo ọ̀rọ̀ àlùfàṣà náà bẹ̀rẹ̀ sí sọ ah mo á gbé ah ẹni tó sì rí tẹ́ bá ń gbá àfààyàn jáná sí ń ta nísìn rò pé èèyàn dáadáa ni gbogbo tẹ́ ń kà ní ọ̀yà Quran ìṣesí yín sì ló ń takò ọkàn mi wá lọ bí hadithi ah! ṣé wọn ò ronú sáwọn hadithi yìí lóbi jẹ́ pé ran àfa súnà yóò mọ̀ sí wáàsí yóò sì bù sẹ́kún yóò mọ̀ sọ́kún níbo láàyè gbéraga fáàrí níbo ló ti fẹ́ wá níbi èyàn ṣùgbọ́n ẹlòmíì bí ó sì máa sọ ìjìká ilé máa bá kó kìnní báyìí máa sọ fún ara rẹ̀ kò tó ewu tó ń dunú sí so ìdí àwọn hadith yìí ló máa ń gé ló máa ń kí àwọn àfọ̀nsún náà náà fi máa ń rọ̀ báyìí because wọ́n ti ka hadith wọ́n ti mọ̀ túmọ̀ ààyè yẹn ni wọ́n èéfì ṣe gàràgàrà ni wọ́n èéfì mọ́ ń gbéraga torí pé ntẹ́yìn ń wò yẹn ẹ̀rù ó tún máa ba òun pé ṣé tóun ń sọ yìí báyìí náà sóun náà ti pass níbi nǹkan yẹn èyí tóun ní káwọn èèyàn máa ṣe yìí hundred percent òun náà mórí bọ́ńbẹ́ kọ́rọ̀ mọ́ padà wà lọ já sí irú ilé ìjọba ìjọba kẹyà wọn bẹ̀tẹ́ lómi ó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ti gba certificate àlìjẹ́ tó ẹ̀yin náà ó máa gbọ́ wọn ẹ máa gbọ́ wà sí wọn ẹ máa rí wọn ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kọ́ lọ́wọ́ bá kí ó sọ wá ń bi irú àwọn sísí báyìí. báàbù amúrí bí àdá il amánà èyí náà ó tún ní àlàákọ̀ pẹ̀lú èyí tá à ń bá bọ̀ ojúpọ̀nà èyí tí ń sọ̀rọ̀ nípa ìpaniláṣẹ pẹ̀lú pé àmánà kí ni túmọ̀ àmánà a lè mọ̀ túmọ̀ rẹ̀ ju kásápè ní kí ni o àmánà lálọ́ kí ni Yorùbá àmánà ẹ́ Muhammad ẹ́ ẹ̀ gbọ́ Yorùbá àgbà àfipamọ́ ṣé Yorùbá ò ṣe sọ́nù náà ta ló tún lè wọ́n ní gbà fi pamọ́ ẹ̀hẹ́ yítu ni kí ni awúsá rẹ̀ àmánà náà ẹ̀kẹ́ ta ló mọ yorùbá àmánà ẹ́ ìfọkàntán ni ẹ̀ lérí yorùbá kan tẹ̀ lè fi kó o torí pé àmánà kẹlìmà amana ó kó n tó pọ̀ ó kó sínú gbàfipamọ́ náà wà nù ẹ̀ ṣùgbọ́n gbàfipamọ́ wàdíà oníjẹ́bẹ̀ gba nǹkan yìí sọ́wọ́ bá ń fipamọ́ màá sì gba nǹkan bí mo ṣe fún ọ wàdíà mi ṣùgbọ́n wàdíà yẹn náà júùsì ó ń amana so o lè sọ pàmò náà ní gbàfipamọ́ so olóbi jẹ́ pé tọ́ọ̀bá wa ń tu lọ sápè ní àmàna so tọ́ọ̀bá wa ń ṣàlàyé lọ ló máa ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ bábùl amúrí bí adá il amana àṣẹ tọ́lọ̀ ń pa wá láṣẹ pé àmánà tó ń gbélé wa lọ́wọ́ ká ṣe kí ni o ká mú wá ká dá padà gẹ́gẹ́ bó ṣe yẹ ká dá padà qala Allahu ta'ala a'udhu billahi minash shaitanir rajim. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها سورة النساء ọlọ́run ọba sọ ní alukur'an ọlọ́run dájú ọlọ́run ọba ya'murukum àṣẹ ni ó pa yín láṣẹ an tu'addu al-amanat ila ahliha òun náà ní kẹ́ ẹ dá gbogbo àmánà alámánà tí bá ń bẹ lọ́wọ́ yín ẹ dá padà fún ẹni tó bá ní í àmánà alámánà tó bá ń bẹ lọ́wọ́ yín ẹ dá padà sí ọwọ́ ẹni tó bá ní áyà yìí òun náà ni aslu lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ fíkì òun ni kíni o òun ni aslu tí wọ́n fi fa àwọn ìdájọ́ yọ fáwọn masáìl tó pọ̀ masala alókótọ̀ nǹkan tó sọnù téèyàn dẹ̀lílù tí wọ́n fún náà ni wípé inna Allaha ya'murukum an tu'addul amanati ila ahliha ohun tó rí he tí èyí sì wọ́n lò ní dá àmánà ni dá padà fún ẹni tó ní ọlọ́run sọ pé an tu'addul amanati ila radio station ló jẹ́ pé bẹ̀rẹ̀ àwọn àbá àti fa ọ̀pọ̀lọpọ̀ láyé mo rí nǹkan he mo rí fifty thousand mo rí iye mo wá mu lọ léṣe rédíò pẹ̀tọ̀ ẹ bá wa announce o pé níjọ́ báyìí níjọ́ báyìí níjọ́ báyìí ládùúgbò báyìí mo rí owó báyìí mi ní dárúkọ owó yẹn mo rí owó he o ẹnikẹ́ni tó wẹ̀ bá sọnù o kò yọjú o kó sì lè ju iye tó jẹ́ inú àpò tó ń fi sí tó bá ti lè sọ. So mo á fẹ́ kó n lè ṣe rédíò yẹn wá ní àfà ẹ̀kọ́ wo yẹn kalẹ̀ lá wọn gbọdọ̀ gbà lọ́wọ́ mi ọwọ́ mi lówó yẹn wà. tí ẹnìkan bá wá dé tó bá lòun lòun ní tó bá ṣàlàyé yẹn tó bá ní owó yẹn inú ọ̀rá dúdú ni mo ṣe sí ẹ̀rọ ah, kì í ṣe wọlé èló ni eh, ten thousand ní fifty thousand mi ní sọ fún mi gbúdọ̀ fún torí pàṣẹ tọ́lọ̀ ń pa mí ni wípé anto adùlẹ̀ amanat ìlà ahàlìhà ahàlìhà amanat ẹ wo bá ṣe fàdájọ́ yẹn yọ nínú àyà yìí ló fi jẹ́ pé àyà yìí fọ́ọ̀mù basis ó fọ́ọ̀lù asulu fún àwọn masáìlú amanat amanat jámù ló pè nítorí amanat alqardu yámi lówó yámi lówó yámi fifty naira yámi ní fifty thousand naira ó sì yámi ìgbà wo lórí àwọn àdá ìgbà báyìí ni màá dá padà tọ amánà ni nígbà tí o ti lóun fún ọ yẹn o gbọ́dọ̀ dá ọmọ náà yẹ padà ìlà àhàlìhà dá owó tó o yá yẹn padà fún ẹni tí o yáwó yẹn lọ́wọ́ torí pa àmánà ara àmánà ni nínú àmánà òun náà ni dúkìá ọmọ òrukàn tó ń bẹ lábẹ́ ìkápẹ́ yẹn àmánà ni tó ti yé àmánà ni á dá màánà yẹn padà fún kíni o fún ọmọ yẹn tó bá ti rí kó ti dàgbà torí tó júbọ ara àmánà náà nínú àmánà òun náà ni àrọ́hánù yẹmọ̀tá ń pè ní rọ́hánù kí ni Yorùbá àrọ́hánù okòólé kéèyàn ó fi nǹkan dógò kí lè bo rẹ̀ ẹ́n wọ́n ní kéèyàn ó fi wọ́n pè ní collateral security àbí bẹ́ẹ̀ tó ní èbó kan ìyẹn inú kìnìlẹ̀ tí ń sọ ó ní èbó kan pàtó nínú finance ẹ́n mi gbọ́ ẹ́n no kò ṣe premium yeah, premium báwo kò ṣe premium yẹn mi ò rántí ṣùgbọ́n ó lè èbó kan. arọ́hàn òun ni wipe mo yá owo lọ́wọ́ rẹ mo yá fifteen million mi o lápòjúwe mi o kọ́mọ́dé pé ọ̀kẹ́ ti sọ pe <laughs> so ẹni yẹn wá rò wípé owó tó ń yá yìí owó yìí owó yìí fi estate tí mo kọ́ yìí bí ilé bíi mẹ́fà tí mo kọ́ fi dógò so tí mi ò bá ti rí owó yẹn san ẹ tà á ẹ fi ṣe kí ni o ẹ dá ẹ yọ owó yín bẹ̀ tí mo bá sì ti rí san ọ̀nà kan nìyẹn kejì ẹni tó yá owó ọba gbé ọkọ rẹ̀ lẹ nígbà tó ń san wọ́n wá gbé ọkọ̀ yẹn padà ọkọ̀ rẹ̀ yẹn tó gbé kalẹ̀ yẹn àmọ́ nà ní bó ti gbọ́kọ̀ kalẹ̀ ni wọ́n bá tọ lórí ọkọ̀ wọ́n bá ń gbé káàkiri ìgbà tí ó fi dá owó padà ó ti lu ọkọ̀ gbó ó gbowó ẹ ọkọ̀ rẹ̀ dà ah, èèyàn ò lè mọ ọkọ̀ náà àwọn àfáà ní n tó ọmọ ṣe pẹ̀lú ọkọ̀ ni pé o lè wọ́ọ̀mù ẹ̀ kó gbéyà rẹ̀ o tún bá páàkì o lè wọ́ọ̀mù ẹ̀ so masala yẹn masala tó lágbára nínú fẹ́kẹ̀ tó bá bàjẹ́ tọkọ̀ yẹn bá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ ọkọ̀ ibi tó ti ń wọ́ọ̀mù ẹ̀ ọba fẹ́ rìfáàsì ọ̀sẹ̀ ń kọ́ mọ́tò ni ọba fi kọlu fẹ́ǹsì gbogbo ẹ̀yẹn bàjẹ́ gbogbo yẹn ń bẹ nínú fẹ́kẹ̀ táwọn àbá ṣàlàyé ẹ̀ ìwé yẹn mélòó máa mùsùlùmí mélòó ló mọ gbọ́ àwọn kan yìí ló fi jẹ́ pé ìrìn ń bẹ lẹ́sẹ̀ àbá alájọ gbogbo ẹni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ sí ẹni tó bá sọ pé eré lòún ṣe jẹ́ kó mọ̀ pé òṣèré gbogbo tó ń yẹn ìdá kan àwọn tó lọ sí lọ́ọ̀ wọn ò tí kọ́ dá kan ní ìdá mẹ́wàá nítọ́kọ̀ bóun ọba sì sọ yọ̀ọ̀kọ́ wọ ṣe ń bá yọ̀ọ̀kọ́ lọ kàwé ewu orí ló mọ̀ sọ gbẹ̀ẹ́ de masala báyìí táwọn afa sọ táwọn afa sọ bẹ́ẹ̀ àwọn hanafiya àwọn sọ báyìí lọ́dọ̀ àwọn shafiya àwọn subhanallah ọlọ́nsàánú àwọn afẹ́sìn púpọ̀ so gbogbo àwọn nǹkan yẹn náà lọ́ndà amanat lọ́ndà yẹn gbogbo ẹwà amana ọlọ́wọ́n bá fi sọ wípé inna Allaha ya'murukum an tu'addu al-amanat ila ahliha ọlọ́run ní kẹ́ ẹ dá gbàfipamọ́ kẹ́ ẹ dá padà sọ́dọ̀ àwọn alaqit alokutọ ntaariye alaqit mamana alaqit hàn ọmọ kékeré téèyàn rí e òní laqit ẹni tó rí ọmọ he so o lè padà claim pé wọ́n ló ní là ìsọmọ rẹ̀ níjọ́ tí bàbá rẹ̀ bá táwọn òbí ẹ bá yọjú ó dá padà fún wọn kódà kọ́ tọ́ dàgbà kó o ṣe gbé dára dínú yẹn pé ògbúdọ̀ sọ ló kọ̀ rẹ orí yé e ni o sì lè tọ́jú ẹ̀ ọlọ́run ọba ní inna Allaha ya'murukum ọlọ́run pa yín láṣẹ an tu'addul amanati ila ahliha àwọn àmánà wọ̀nyí ẹ dá padà fáwọn tó bá ní o wa qala ta'ala ọlọ́run tí ọlá rẹ̀ gá sọ láì min إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا ọlọ́run ní àwa la sẹ́rí àmánà asẹ́rí rẹ̀ lọ́sọ́dọ̀ sánmà méjèèje àtìlẹ̀ méjèèje kódà asẹ́rí àmánà yìí agbé fókè gbogbo àwọn dáadáa wọn yìí pátá fa àbẹ́yìnà gbogbo wọn ni wọ́n kọ̀ wọ́n yẹrí anyahmilnaha láti lè tẹ́rí ru àmánà láti lè ru àmánà wọ́n ashfaqna minha ó sì bà wọ́n lẹ́rù ashfaqna minha ayé minal khawf ashfaq ishfaq minal khawf wọ́n ashfaqna minha ó bà wọ́n lẹ́rù hmm? khifna minha àmánà àwọn tó bẹ̀ sánmà ní òun kẹ̀ òun tó bẹ̀ òkè ní òun kẹ̀ ilẹ̀ láìlẹ̀ àwọn tó bẹ̀ wà ṣọ́kùnà mìíràn ṣùgbọ́n wà hàmàlà al-insan ọmọnìyàn tẹ́rí sí ọmọnìyàn gbà ńgbà ọmọnìyàn sì gbà àmánà òun náà tán innahu kana zaluman jahula ọmọnìyàn wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn lórí àmánà òun jahula wọ́n sì jẹ́ àfọnufọ́ra aláìmọ̀kan nípa àmánà kí làmánà nàám nàám mi gbọ́ àlàákúlò ó ń bẹnu àwọn afọ́nímọ̀ tafsiri tí wọ́n ní àmánà wọ́n ní làákàyè ọlọ́run ní ìwọ òkè ṣé ń fún làákàyè ìwọ sánmà ṣé kí n fún làákàyè kí n wá gbé àwọn òfin lé ọ lọ́wọ́ bóyá ó lè ṣe máa ṣe ọlọ́run máa ṣe ọlọ́run àwòké ni ohun tó fẹ́ bó ló ti fẹ́ ṣe tó wọ́n ní ṣe lọ́run ọlọ́run wá fún ọmọ ènìyàn làákàyè wọ́n bẹ̀rù àwọn àfáà tán ní làákàyè ó tún bẹ̀rù àwọn àfáà àwọn tó pọ̀ ní àwọn àfáà àwọn nílà àtàkàlífù ṣẹ̀rẹ̀ ìyà òun náà ni pé ẹ máa kírun ẹ gba àwẹ̀ ẹni tí ó bá kírun ẹni tí ṣe kíní ọlọ́run gbé fókè òkè irun kẹ ṣáàfù ńlẹ̀ báyìí kó o máa sìn ọ́ bá wọn ṣùgbọ́n ọmọnìyàn ọmọnìyàn tẹ́rìgbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbọ́ ọmọnìyàn tó tẹ́rìgbà tó gbọ́ aláwa ń sin lọ kánú fọlọ́mọjà ó ń bẹnu àwọn afọ́nimọ̀ wọ́n ní àmọ́ náà yẹn wọ́n lòun náà ní ara sónímú sọlábẹ́ ọlọ́run ìsáfòhún ah, lẹ̀ gbọ́rọ̀ gidi báyìí ṣùgbọ́n ma ó lójú ojú wa tọ́lọ̀ fún àmánà ni torí pé ó ti sọ tó fẹ́ ká máa fi ṣe fún wa ṣe ń tọ́lọ̀ fẹ́ ká máa fojú wa ṣe nìkan là ń ṣe là ń lò fún àtún lò fún nǹkan méjì ṣe tọ́lọ̀ etí tó fún wa àmánà ni ṣe ń tó ní àwọn fi gbọ́ nìkan là fi ń gbọ́ àtún fi ń gbọ́ nǹkan mi àwọn èèyàn fi ń gbórin àwọn fi ń gbọ́rú ẹ̀yìn wọ́n fi ń gbọ́rọ̀ nàmímọ̀ òfófó ẹnu wa nítorí a fi sọ sóò nìkan là fi sọ nílá à ń jà nígbà wa tá a máa fi ṣe ṣùgbọ́n bá a ṣe lẹ́nu tó ẹnu ó ti fi dalé onílé ẹnu ẹ̀ ó ti fi dàárín ọ̀rẹ́ méjì o ẹnu ẹ̀ ọlọ́run lọ́mọ yẹ ti ti sọ ó jàǹbá àmánà tọ́lọ́wọ́ abẹ́ wa ni níta àmọ́ fi ṣe gbà tó ti fún wa ó ti sọ níta àgbọ́dọ̀ fi ṣe ó ti sọ ṣùgbọ́n lẹ́nìí ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo ẹni lábẹ́ sa àkíyèsámọ́ náà tọ́lọ̀ fún wa ẹlòmíà ṣe sì náà ráì àmọ́nà ni àlàáfíà ara tó fún wa àmọ́nà ni bí òun fún ọ lálàáfíà fi ṣe tèmi ọlọ́run àlàáfíà lẹ́lòmíì ní tó fi ń jalè àlàáfíà lẹ́lòmíì ní tó fi ń ṣe sìnà àlàáfíà lẹ́lòmíì ní tó fi ń mutí so ó ń bẹ́nu àwọn àfúnimọ̀ tafsiri tí wọ́n ní àmánà yìí òun náà lóríkìríkì ara wa sọláyà hal àwọn afáàjẹ kó yà pé gbogbo ibi tá a rí ká tu sí náà gbogbo ẹ̀ náà ọba àmú náà ojú kan náà gbogbo àwọn nǹkan wọ̀nyí níjọ́ wọlé gbọ́ kó kè sí kiri òun ti sọ pé kí condition òun kọ́ sàjẹyọ kan òun ò lè tẹ́rìgbà ṣùgbọ́n ọmọ nìyẹn tẹ́rìgbà gbogbo àwọn nǹkan wọ̀nyí innahu kana zaluman jahula síbẹ̀síbẹ̀ ọmọ nìyẹn ṣe kí ni o a ṣàbòsí fẹ́mi ara wa a sì ṣe kí ni o a jẹ́ aláìmọ̀kan hadisi àkọ́kọ́ lábẹ́ báàbù yìí ọ̀nà ni hadisi àfọwọ́ Abu Hurairah ọ̀nà láti dánu dúró an Abi Hurairah radhiyallahu anhu anna Rasulullah sallallahu alaihi wasallam qala ayatul munafiqi thalath idha haddatha kadhaba wa idha wa'ada akhlafa wa idha tumina khan muttafaqun alayhi wa fi riwayah wa in sọ́ọ̀mà wa sọ́lá wa za'ama annahu muslimun nínú ẹgbẹ́ wa àfọwọ́ Abu Huraira wọ́n ní òṣèlá Muhammad sallallahu alaihi wasallam anábì ní nínú nǹkan àmì táà fi dá mùnáfíkì mà mẹ́ta ni mùnáfíkì òun náà ni sọ̀bẹ́sẹ̀lú olójú méjì anifaq nawaan nifaq al-i'tiqadi wa nifaq al-amali nifaq al-i'tiqadi ònkọ́ lélẹ́yìí o nifaq al-amali òun ni wọ́n ń sọ yẹn àwọn ni wá mùnáfíkì kan bẹ tó bá ti ní lára onítọ̀hún wọ̀ náà yóò jáde kó nu islam ṣùgbọ́n àwọn kan bẹ ẹni yóò jáde kó nu islam àmọ́ àmì téèyàn fi dá mùnàfíkì mà ẹni tó bá ti wà lágbo ìwà mùnàfíkì ẹ mọ̀ rí àwọn ìṣẹ̀ṣẹ̀ yẹn lára rẹ̀ mẹ́ta ni òtíṣẹ́ ọlọ́wọ́n bá ní ìdá àdáta kadhaba tó bá bá yín sọ̀rọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìdá tí yóò bá ní ṣáda tó bá jẹ́ ìdá àdáta tó bá sọ̀rọ̀ ṣùgbọ́n ìdá àdáta tó bá bá yín sọ̀rọ̀ kadhaba irọ́ ni ó pa ẹ wà àwọn politicians irọ́ náà máa pa àwọn àṣègbà òun náà mọ̀ pé tó ń sọ yẹn irọ́ ni o yóò sì máa sọ bẹ́ẹ̀ àfàwọn péréte tọ́lọ́n bá fẹ́ lò nínú wọn ọlọ́run náà ló sì mọ̀ wọn àwọn mọ̀ wọn ìdá àdàtà kádàbà tó bá sọ̀rọ̀ tó bá bá yín sọ̀rọ̀ yóò parọ́ wàyídà wàhádà àkàlàfà bẹ́ẹ̀ sì ni tó bá ṣàdéhùn yóò yapa àdéhùn yẹn tọ́ba ni ọwọ́ bá ń lé la aago mẹ́sàn-án ó ti mọ̀ pa aago mẹ́jọ lòun ti jáde nílé aago mẹ́sàn-án ló sì dà fún ọ wàyí dà wọ́n á dá àkàlàfà àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ó máa jàǹbá àdéhùn eléyìí àwa gbogbo aná ti sọ di akọ́dà àtúmọ̀ fi ṣe fáàrí a ní African time àdéhùn wa ẹ̀yà pàdé aago mẹ́sàn-án tọ́wọ́ á dá aago mẹ́wàá ẹ̀lẹ́mẹ́rin ẹlọ́wọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ti débẹ̀ aago mẹ́wàá ìṣesí yìí nínú àwọn ìṣesí mùnáfíkì kọ́lọ̀ kò ṣọwọ́ mẹ́ wàyí túmínà khan tí wọ́n bá sì fi ọkàn tán tẹ́ ẹ bá fọkàn balẹ̀ sí lọ́dọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ tọpinpin ẹ̀ mo jẹ́rìí ẹ̀ ṣe mọ̀ kẹ́lòmíì máa débẹ̀ wọn lọ́dún yẹn gbà check tẹ́ ẹ mọ̀ fún yìí ẹ mọ̀ ẹ mọ̀ sign mọ̀ open check lẹ́ fún ó lè kọ́ iye tó wù síbẹ̀ ah mo jẹ́rìí ẹ̀ sẹ́yìn pẹ́lú mi máa dé báwọn lọ́dún èèyàn ẹni tó wá lọ jẹ́rìí kó o tó mà ó ti wùdọ́ ògbówó rẹ̀ tán ìwọ sì ti gbé e sórí ẹ̀mí débi pé ah ọ̀fọ̀ kan tán lérí gbogbo dúkìá rẹ̀ wáyé dà túnmí nà xaal nínú wa mùnáfíkì ìgbà tẹ́ ẹ bá fọkàn tán wọn tán yóò ti jẹ́ ọ̀fọ̀ kan tán yányá xaal yóò jàmbá rẹ̀ yóò jàmbá rẹ̀ lórí dúkìá rẹ̀ yóò jàǹbá rẹ lórí ẹrùbọ rẹ lórí ìjọba lọ́àbí rẹ yóò jàǹbá rẹ lórí àṣírí rẹ tó wà lọ́wọ́ rẹ ọ̀yẹ̀dà tó mìíràn kà ẹlòmíín bẹ ọmọ máa súnmọ́ láti lè máa gẹ́ẹ̀tì àṣírí rẹ yóò súnmọ́ torí pé okulẹ̀ fẹ́ lo nǹkan yà against rẹ lọ́jọ́ wájú nínú òṣìṣẹ́ àwọn mọ̀nàfíkì ni ọ̀yẹ̀dà tó mìíràn kà nígbà tó bá fọkàn tán yóò jàǹbá yẹn kódà ń bẹ nínú òṣìṣẹ́ àwọn ó lè ní òun fún wa ní chẹ́ẹ̀kì five hundred thousand yóò sì fi chẹ́ẹ̀kì yẹn rẹ̀ nígbà yẹn bá dé báńkì <laughs> wọ́n bá sọ fún mi pé chẹ́ẹ̀kì yìí ilé ìkó sí ẹ̀ka mẹ́rin àkáǹtì yẹn owó tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan kò tó fifty thousand naira yóò sì fi yẹn gbó yóò fi gba yìí lójú gbogbo èèyàn pé eh five hundred thousand ló fi ilẹ̀ yóò tún wá sọ ẹ̀yìn lẹ́nu kí ló káwọn kí ni ojú mi báyìí náà fi fún wọn ní check five hundred thousand whereas ẹni má rí kankan gbà àwọn check afla wa ìsìn ó sì ń bẹ̀rẹ̀ sí ó ń bẹ̀rẹ̀ sí ń gbọ́ oṣù wa là báńkì èyí tá a tún gbà lọ́dún yìí gan a tún débẹ̀ ó tún rọ́bì ìṣòwò àdá tó wá kàrà sọ̀rọ̀ tó bá sì gbọ́ yẹ ní pọ́pìlì à ah, fi check àwọn èèyàn mọ̀ọ́mọ̀ máa ń ṣe bẹ́ẹ̀. àkáǹtì tí ò sówó mẹ́ wọ́n lè fún ní five hundred thousand nígbà bá dé báńkì tẹ́yìn náà ti múra ẹ̀jú ti gbowó wálé wà gbé inú àkáǹtì five thousand naira níbi inú àkáǹtì pé ẹ lọ bẹ́ẹ̀ tó fún yín ní kíní pé ah, bẹ́ẹ̀ owó tí ì dé bẹ́ẹ̀ ọwọ́ eh, ẹ ti sùúrù fún two weeks àwọn ó kàn fẹ́ wọ two weeks ẹ̀yìn nígbà tó bá sùn yín ti fìyẹn gbáyì lójú gbogbo àwọn wà ní fak òun ni iyì yẹn ló fẹ́ gbà ó parọ́ ó jàǹbá ṣùgbọ́n àwọn nǹkan báyìí kì í ṣe wà mùsùlùmí wàyí rẹ̀ tómìnà xaà lẹ́yìn ìgbà tí tẹ́ ẹ bá fọkàn tán wọn wọn jàǹbá yín so ìdí yìí tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn mi ò nítumọ̀ lọ títí sáwà bá a bá ṣe rú ìjókòó báyẹn a kàn fi pe àwọn èèyàn kan wá wo ohun tá à ń ṣe ni kì í ṣe pé nǹkan fẹ́ ṣe yẹn ní ó dì tàbí táwa fẹ́ ṣe lórí ìnáwó àbí nǹkan táwa fẹ́ ṣe intasuru la yansurkum wa yuthabbit aqdamakum ẹlòmíì ló fún yín lówó kan owó tí ó sá lùbáríkà ń bẹ owó tó kéré báyìí tá lùbáríkà wà ń bẹ yóò ṣe nǹkan tó pọ̀ insha Allah ṣùgbọ́n ẹlòmíì fifty thousand fifty thousand pé haram náà é pé kéèyàn má rí irú yẹn gbàgán gbígbàdúrà ọmọ àtúnbà nǹkan dáadáa ní ìtẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀sìn ṣòdí èèyàn gbúdọ̀ máa kó gba àlámọ̀rí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala owó táyà rẹ̀ ọmọ avila five naira fifty naira alibarika máa wà ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tẹ́ ẹ̀ máa ń rò wípé báyà bàbá olówó kan àbí nǹkan kan so ló fi jẹ́ wípé mutafakun alẹ́ wọ́n fi rí wáyà nínú ẹgbàá wa mí wa ẹ̀ ń sọ́ ọmọ wa kódà káwọn tá à ń sọ yìí kán máa kírun kán máa gbà wẹ̀ kódà kó máa lérò pé mùsùlùmí gidi lòun ànábì ni ẹ lọ mọ̀ pé mùnàfíkì ni so tá a bá sì wo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa lẹ́yìn àwọn kan bẹ nínú mùsùlùmí ló yẹ pé ìwà wọn gan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwà wọn gan ó ṣe déédéé pẹ̀lú wọn àwọn náà sì ń pàrédé ara wọn gẹ́gẹ́ bí bàbá àdínì agbódegbà àdínì so láwùjọ wa lẹ́yìn ṣèdí yìí tó fi jẹ́ pé ká gbìyànjú ká má jẹ́ kí irọ́ máa wọnú ọ̀rọ̀ wa ká máa ṣe déédéé pẹ̀lú àdéhùn ká sì máa ṣọ́ra fún jíjàmbá àwọn ènìyàn nígbà tá a bá fọkàn tán wa àbí gbà tí a bá fọkàn tán yàn ká ṣọ́ra fún àti máa jàmbá ọmọlàkejì ìwà àmúnáfíkì ni insha Allah èyí tó ní í ṣe pẹ̀lú báàbù òun náà ni ọ̀rọ̀ ìtọ́kàn yẹn pé wàyí dàtúmínà khana mínàlẹ̀ àmàlà نسأل الله سبحانه وتعالى أن يوفقنا جميعا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته